ìjẹ́ ti mọ̀ pé púpọ̀ ogun ló máa ń dojúkọ ológo ọlọ́run ọba fi hàn pé òun lọ lẹ́kí òwe mò ń pa o ọlọ́run ò ní sọ fún ọ pé tráfíìkì máa mú ọ ní ìkẹjà under bridge kò tiẹ̀ ní sọ fún ọ wípé lasima máa dá mọ́tò ẹ dúró la kó wọn jọ o ọlọ́run òkùnkùn ní sọ fún ọ pé fi àìhò bẹ lọ́nà tó máa dá ẹ dúró lẹ́kí nìkan ló fi hàn ọ́ kò ní sọ fún ẹ pé àwọn ìdojúkọ báyìí ló máa ní lójú ọ̀nà kó o tó dé lẹ́kì bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọ ológo ṣe rí ó ṣeé ṣe kó ní ìran ọ̀la tó dáa ìṣòro díẹ̀ díẹ̀ á yọjú ńlọ ọlọ́run fi ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ tó fi ń sọ ọ́ da lágbára kó o lè bá a rí ògo ọ̀la yẹn lò àbẹ́ẹ̀rẹ́ yẹn ọmọ ológo tí ìṣòro díẹ̀ kékeré dojúkọ tó wá torí bẹ́ẹ̀ sọ pé o fẹ́ para ẹ tó láyé ti sú ọ kí ló dé ní sùúrù jàre fara ẹ balẹ̀ <laughs> wo ṣé o rọ́mọ tó o tí ì bí ọlọ́run bẹ́ẹ̀ kó pamọ́ ni torí pé kì í ṣe ọmọ ṣáá ló ń bọ̀ tọkọ wa lọkọ ó sì máa ní ọkọ ọkọ alálùbárẹ́jà tí ìṣẹ̀lẹ̀ tí ó máa lu ọ tí ọ̀rọ̀ yẹn wà gba social media káàkiri torí pé ológo ni ọ ni ọlọ́run fi àwọn nǹkan kan pamọ́ kò jẹ́ kó yọjú nítorí pé ó ń pètè rẹ sílẹ̀ torí ọ̀la ni tí ìdojúkọ bá wá wá lónìí má rò pé ó ti gbàgbé ẹ o má sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọba yìí o torí òun nìkan lọ́ba mọ̀nímọ̀lá tó lè júwe àkókò adìyẹ nínú ẹyin ṣe ni kó pàgbàgbọ́ ẹ pọ̀ kó múra sí àdúrà kó múra sí ìgbìyànjú kó má dò lójú kan hmm, tó o bá tiẹ̀ tí ì máa fò tó o tí ì máa sáré bíṣọ̀pù ń rìn ẹ fún mi ní jùjú kan láàrin thirty seconds. jùjú jùjú àwọn bàbá wa àbí ìgbàlódé jùjú dìsìn. eléyìí tó bá wù yín ẹ kàn yá mi. ìyá yín. yóò sì dá padà. ẹ já káwa tó bẹ̀rẹ̀ eré wa. àṣebà olú ọ̀run. ẹ má ṣàkíyèsí ni àṣebà onílé àṣebà àlejò wọn ní kò séwu fún wa bọ́mọdé bá júbà gbàrú kó dalẹ̀ ibà ni mo ṣe. ìwọ ẹ máa ti gbé kẹ́kọ̀ọ́ sókè kí ló dé mo fẹ́ jó ni ó ti wọnú ẹgbẹ́ mi. ṣé fẹ́ kí gbogbo nlé kórí bàtà tẹ wọ̀ ni kí ló dé. kò tiẹ̀ ní ìdí kan ìgara igbó. ìtara tọ́kì kíkà wa tó bẹ̀rẹ̀ ẹ kọ fújì mọ ogun tẹ nǹkan rárá. ẹ fújì náà wà nbẹ. ẹ jáwó fújì wọ. fújì ẹ ká ẹ ká sẹyìn lójú ọ̀nì. <laughs> ẹyin lẹ́yìn gbogbo ẹ lẹ́ ń kọ́ gbogbo ẹ jáwó hip hop o ayẹra wa wò ni. ẹ ẹ ká ẹ ká sọ ojú ọ̀nì. kásù fi yẹn náà. torí wọn mímí láìkó owó gan tí wọn máa sanwó yẹn máa sanwó ẹ máa kọ sanwó náà. èmi ò tún sanwó ẹ sanwó ó tún di tú o lórí ètò mi èyí tún sanwó ẹ wà owó ni kókó owó ni kókó mm, ọmọ ìyá mi wà pẹ̀lú ẹ jáwó báyìí ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹnìkan òfin yín mọ̀nà ẹ wo ẹ mọ̀ wò mí ẹ mọ̀ wò mí ṣé àárẹ̀yàn kan bíi méjì tó ti tara ẹ̀yìn náà dìde bẹ́ẹ̀ ṣe wà. tó yẹ pé wọ́n kọ́ṣẹ́ lẹ́yìn lábẹ́ mi. tó yẹ pé lábẹ́ yín làwọn náà ti dìde. bẹ́ẹ̀ àwọn náà lè sọ pé ẹ̀yin lè fa àwọn ọmọ náà. bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ pọ̀. ẹ máa kà. wọ́n gbọ́ ń lé o àìparọ́ ní gbogbo ilẹ̀ nàìjíríà gbogbo ibi táwọn èèyàn yẹn bá wà tó yẹ pé ẹ̀yin. torí ìbàdàn lèmi ti lọ sí àbújá mo lè ka méjì nìbàdàn tó yẹ hmm. pé ara mi èmi náà wò àwòkọ́ṣe ọ̀nìkan wà níran crown ibùgàn hmm. òun gọ́tẹ̀ ó sọ tiẹ̀ rí jago beat ló ń pè tiẹ̀ jago jago ló ń pè tiẹ̀ so òun náà ara mi ló ti dìde so ẹnìkan náà wà ní Ìbàdàn Richie hmm. òun náà ara mi náà lòun ti ló ti ẹ já wo nígbà tẹ́yìn ń bẹ̀rẹ̀ nílùú ìbàdàn tẹ́ sọ pé ìbàdàn lẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn wo ló dàbí akẹgbẹ́ yín gbà náà lọ́hùn tẹ́ ń wò pé látàjọ bẹ̀rẹ̀ tó já àwọn náà ti wà lókè báyìí. Ah, a àdúpọ̀ lọ́wọ́ Ọlọ́run àwọn tájọ wà ní nígbà ọlọlá Michael ajọwa wà n'i Ìbàdàn Sola àjọ ti gbà ni tó di pé àwa agbèrà. àwọn bíi méjì ń péré náà ni. ẹ ọ pọ̀ bẹ́ẹ̀ náà pọ bẹ́ẹ̀ náà Abbey George Ìbàdàn náà làwọn náà wà ní ni yàtọ̀ sí ẹni tó fẹsẹ̀ yín lé ọ̀nà ṣó lórin kan tẹ́yìn máa ń gbọ́ tàbí ta lẹ́yìn fi ń ah, ṣàwòkọ́ṣe nínú àwọn bàbá àgbàlagbà. King Sunny Adé ni bàbá mi. King Sunny Adé ṣe é ti ah. pàdé wọn rí. ó ti pàdé wọn rí lẹ́ẹ̀kan bí ẹ̀ mélòó. ẹ̀kan ni. ṣé bàbá rántí gbàdúrà fún yín. a ó gbàdúrà fún wa King Sunny Adé ni. ṣé tẹ bá lórí ọ̀fẹ́ àti pé kẹjọ kọ ìlà orin kan ah! méjì papọ̀. Jésù mi dà nǹkan tó kọ́ introduce mi sí music gangan láti kékeré ni pé mọ́ mi like Ebenezer Obey gan gan àárọ̀ tílẹ̀ bá ti mọ́ báyìí five five wọ́n máa fi ṣe Ebenezer sí wọ́n la máa gbọ́ títí tá a fi máa múra lọ sí school so but èmi personal èmi fún mi King Sunny ni mo like gan. orin bàbá wo lẹ wá fẹ́ràn jù kẹ́ ẹ fi kí bàbá báyìí báyìí. àsìkò láyé ẹ̀dá kan kò mọ̀la oh, àmásìkò ló ń dààmú ẹ̀dá lórí àpáta tí Jésù wí ni mo wà ogun ayé kan kò lè bà mí lẹ́rù mọ́ èmi ti mọ̀ wípé tolúwa láṣẹ koríko ti wù sórí àpáta ọwọ́ olúwa kò ṣọ́ wa délé o. ṣé lóòótọ́ lẹ gbọ́ Yorùbá yìí dáadáa àwọn èèyàn tí wàá wà lé ní ìsìn tí wọ́n bá fi ìbéèrè bíi mélòó méjì mẹ́ta kan ránṣẹ́ sí kẹ́ ẹ bá ń fi àmì sí ṣe ìṣetán ah. abẹ́ ìṣetán fọwọ́ kan wà nílẹ̀ ṣe gbàgbé kan <laughs> wà nílẹ̀ nílẹ̀ agbára lọ́hùn ta lẹni tó wà níbẹ̀ kí ni tẹ́ fẹ́ kí ọmọọba Deji Mobeat kí n fi àmì sí lẹ́rọ̀ ó dà. ọkọ mi ni mo dúpẹ́ ọ̀gùndàrè mo ń sọ̀rọ̀ láti àkútẹ̀ ní Ogun State Àtàbàtúbú ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún àlejò wa kí wọ́n fi àmì sí ọ̀rọ̀ Oyinmọmọ. <laughs> Ah, Oyinmọmọ mo dúpẹ́ Ògúndáre láti akute, logun state lọ́hùn. Oyinmọmọ Oyinmọmọ. re re re re re re re re. ẹ wojú mi. re re re re re re re re re re re. ẹ ẹ hmm. eh, eh, re re re re re wọ́n gbà. wọ́n gbà ẹ pàtó fúnra yín ẹ pàtó ah. fúnra yín ẹ tún fi lé kò sí eh. wàhálà Ògúndáre <laughs> mo dúpẹ́ láti àkútì Ògùn state ẹ mà ṣe tẹ bá a dá sí ìpá òní pé yín a máa ríra wa bá tálẹ́nì kejì tó wà ń bẹ̀ kí ni tẹ fẹ́ kí wọ́n fi àmì sí ẹjá wò wò. mi ni ọládùpọ̀ olúwafẹ́mi mo ń sọ̀rọ̀ láti abúlé ẹ̀gbá bá a sọ fàlejò wa ó bá a fi àmì sí orí igbá. <laughs> Ah. igbá igbá eh, ọládùpọ̀ olúwafẹ́mi látàbúlẹ̀ ẹ̀gbá igbá rèmi igbá rèmi. gba rèmi àbí. ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ẹ rèmi ni. ẹ pàtó fúnra yín ẹ tún gbà. ẹ ga gèrè lọmọ láti lẹ. ọkọjá bẹ́ẹ̀. <laughs> tó láti abúlé gba ẹ ṣé o ọ̀gbẹ́ni olúwafẹ́mi ìgbà wọn tún gbà ẹ ṣe tẹ bá a dá sí. tálẹ́ǹ kẹta tó wà ń ó ń dà ẹja wò. ọmọkọ́lájọ ni orúkọ tètè mi mò ń sọ̀rọ̀ láti ìlú òkè àró ní gíwá ẹ bá wa sọ fún àlejò wa kí wọ́n fi àmì sí orúkọ yìí ọmọláṣọ ẹ ṣé. ká ọmọláṣọ réréréré ọmọláṣọ réréréré. ẹ jẹ́ bọ̀yìn lọ́wọ́ ẹ gbà ẹ gbìyànjú so ẹ lè gba owó ilé. àwọn gbẹ ilé ìbò ráyè báyìí mo ti ráyè báyìí. àdúgbò ẹ tún bá ń ta ká <laughs> ẹ ti da ọmọláṣọ réréré. Ah, inú mi dùn ọmọ Yorùbá àtàtà nìyí ẹ kan tó wá di pẹ́ lọ ẹ mú ìbéèrè kan nínú agbọ̀ngbọ̀n yìí ká tó kúrò ní abala yìí hmm, ẹmú kan náà ó pọ̀ ó pọ̀ nbẹ mú kan ilé ìtorí bá ní kẹ́ ẹ̀ mú náà láàyè wò ẹ máa gbàdúrà o ẹ̀fẹ́ ti gba mẹ́ta kẹtì ẹ̀ lè rí ẹ̀bùn gbà lọ́lé <sighs> òwe náà sọ pé ká ẹ parí ń bí o hmm. ẹ̀pẹ́ gẹ́fìlà green ah, àti agbádá àbí <laughs> ẹ̀sì ti fún mi mẹ́rin tẹ́lẹ̀ ẹyọ kan tèmi sì márùn-ún òní márùn-ún o ẹni tí ejò bá sán ẹ parí ẹ̀ ẹni tí ejò bá sán. ló ń jàporó. ẹ̀yin ọmọ ògèrè kí ló dé ọmọ ọba dìjọ ah. wò bí ìparí òwe yìí ga ẹni tí ejò bá sán ní jàporó. ẹni tí ejò bá sán tó bá di ọjọ́ mi ìparí ẹ̀ rèé ẹni tí ejò bá sán tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá rí ekòló ahọ́ asáré hmm. àmọ́ pé ìrìn ejò àti ekòló jọra wọn ẹsẹ́jò bá wá sáré tó bá rẹ́kòló báyà hmm. <laughs> ó gbàjọ gbàgéré hmm. tí Yorùbá bá bá ń parú òwe báyìí kí ni tí ń gbìyànjú àti sọ. wọ́n sọ pé kíyàn wà very careful nǹkan tó bá nǹkan tí ó ti bá ti ṣèyàn rí kó tó máa lọ bọ́ síbẹ̀ nílẹ̀ kejì tó bá ti ṣe ni rí mm, pé kó fọ ọmọ ṣe èèyàn lẹ́ẹ̀mejì kéèyàn kíyèsára kéèyàn tún fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ìtẹ́jọ́ mm, bá ṣan rí ọba arékòló yọ ọ̀ mo fún yín ẹ pàtó fúnra yín kó tó wá di pé ẹ lọ o iléeṣẹ́ alárùbáríkà kan ni kí n fún yín ní àwọn ẹ̀bùn bàǹtàbàǹtà ẹ̀yẹ nǹkan bókè ní báyìí mm. iléeṣẹ́ Shia Koko Naturals Shia Koko Naturals wọ́n ní kí n fún yín ní ẹ̀bùn yìí ọṣẹ àbúwẹ̀ ni kẹ́ ẹ máa fi wẹ̀ kára yín ọmọ jọlọ. iléeṣẹ́ Shakoko naturals ọlọ́run máa bùkún fún yín lókèlókè o God bless you. amen ẹ bá gbé orí ibi yàtọ̀ sí ìyún iléeṣẹ́ P&G hmm. tí wọ́n ń ṣe area àti safeguard ṣe rí area yìí ọṣẹ ìfọṣọ ni tẹ́fì ìfọṣọ táṣọ yóò mọ̀ kẹ́nẹ́nẹ́ ṣe wá safeguard ọmọ ń ṣeré pa o ó fọwọ́ ṣèdọ̀tí o àwọn germs eh, wà lọ́wọ́ kò sí ní tó jọ́ tẹ́ bá ti fi safeguard fọwọ́ hmm, kò sí germs ẹ̀ sì fi wẹ̀ náà iléeṣẹ́ P&G náà ní kí àgbélé ìfún yín ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí. iléeṣẹ́ P&G àṣẹ àdúpẹ́ o lókèlókè lẹ́ẹ̀ máa lọ o bẹ́yẹn fayé àwọn bẹ́yẹn faṣọ mọ́tẹ́ fún fayé tí náà máa mọ́ o orí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ àṣẹ́gun Jésù lọ́wọ́ àmì ẹgbẹ́ òun náà tó ní ibi ẹgbẹ́ sẹ́ni bí ẹdúgbọ́n láwọn iléeṣẹ́ tẹlifíṣàn ètò bàbá ètò tí ń gbé gbogbo yín jáde o. ètò bàbá ètò tẹlifíṣàn Orísun ẹ ṣé o ẹ ti gòkè ẹ̀yìn jábọ̀ lókè lókè lẹ́ẹ̀ máa lọ i'm grateful thanks a lot. ṣé tí a bá pè yín jọ́ mi ṣe rántí àti wá. ah màá wá ọ màá kọ dé. ẹ ti wá a ó yẹ káwọn èèyàn mọ ìjọba ẹ lọ ṣẹ wà lórí social media. bẹ́ẹ̀ni tó ṣùọ fún yín. ah kọjá bẹ́ẹ̀ kí ni orúkọ yín lórí Facebook ẹ kàn kọ́kọ́ sọ fún wọn lẹ́nu. ọmọọba the jumbo beat. ọtán lórí Facebook bẹ́ẹ̀ni tán bá ti tẹ̀ báyìí alábàjá síbẹ̀ wọn ẹ máa tẹ̀lé wọn báyìí báyìí báyìí ọmọọba dijombo beat bẹ́ẹ̀ni tó bá lórí Instagram nǹkan ọmọọba dijombo beat náà ni lórí Instagram náà kò pé méjì kò pé méjì bẹ́ẹ̀ni lórí Twitter wa nǹkan ọmọọba jumbo beat <laughs> ó yẹ fi ọmọọba dijombo beat ẹ fi kọrin láàrin ìṣẹ́jú. Ah, ọmọọba dijombo beat la fẹ́ sẹ́ríkì la fẹ́ èmi àlóyìn lòun ìṣọ̀lá ọmọ Abíọ́dún. ẹ ẹ dáre akọrin bí ẹni jẹ kọ mo wà lórí ètò pẹ̀lú Àtàbàtúbú the great o. ó kọjá bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ ètò bá bẹ́ẹ̀ tó káì filẹ̀ bẹ́ẹ̀ má gbé kúrò. wá tó bá àṣọrẹ o. <laughs> bó ṣe máa jẹ́ nìyẹn tó bá gbé Orísun tó bá ti gbórísun filẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó lẹ̀ pa síbẹ̀ ni.